Ooh. àgòrí mi ọ̀wọ́ o ẹ̀lẹ́ ẹ̀lẹ́ ìbàjẹ́ ò ní dé báyẹn. aṣọ́gbọ́n tún jábọ́ lára mi. <laughs> Ah, ẹ̀lẹ́ kí ló dé yìí kí ló dé yìí ló kó kó farabalẹ̀ ẹ̀. gbólú rẹ̀ wá mọ̀ tí ọmọ fi fẹ́. Ah, ó pọ̀ síbẹ̀ ah, ẹ̀rọ yìí ń ju ọmọ mi yíwá. gbogbo iléeṣẹ́ olúwa rẹ̀ ní gbóná láláláì ah. láìsí bẹ́kìrì. àkóná bùbẹ̀ ni láti láti gbóná. òun ló jẹ́ kí gbogbo ẹ̀rọ gbóná yìí èèyàn bá fẹ́ tọ́ nísìnyí yóò di wàhálà. fẹ́lí fẹ́lí fẹ́lí. kí lẹ̀ ń wá káàkiri. iṣẹ́ tó lù aràn mi nìyí iṣẹ́ tó lóra yín ló ní kẹ́ máa tẹ àtẹ̀gbọ́n lè ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ tó ń kan lẹ́ẹ̀mọ̀ pé ń kàn mí lọ́nà fún báyìí. ẹ ó bó ṣe yẹ kó dáa náà nìyẹn àwọn àmọ̀kọ́ pé ńlá dàkó kanlẹ̀ náà ni. ọ̀dà arúgbó kìíní yín ọ̀dà arúgbó. ọlọ́run bá jẹ́ rẹ̀. ọlọ́run bá yín yanjú. Ah. gbogbo iṣẹ́ ilé tó yẹ kéèyàn ṣe nísìnyí ò lè ṣe. iṣẹ́ ilé wo. àwọn olè tó yẹ kéèyàn fún àwọn tó yẹ kéèyàn èèyàn ṣe yàn màá gbà. kí ló dé. a máa fọ tẹ́lẹ̀ tàbí gbàtú. ẹ máa ṣe gbogbo iṣẹ́ obìnrin. máa fa bọ̀ nǹkan tó bá mi ṣe léyìn o tó kí n ṣòro fún ẹ ṣe yẹ ìwọ ṣáàkùn tó kù jẹ́ kí mi lọ ṣe gbùṣẹ́ máa ṣe tán tí mo sinmi àtúpadà wa. táwọn olùgbò yẹn máa wá rí ibi tẹ̀sí ń gbálẹ̀ tẹ̀ ìfọ̀lẹ́. kí ló máa ṣẹlẹ̀ tó máa rí. bàbá gbé gba wíwo kò fẹ́ lọ lé o lọ lé lọ lé kò tí sáyé fún ẹ sí lọ lé. kọ́lọ́run sábà ṣàánú ọmọkùnrin lọ́sàn-án lálẹ́ lóru ní gbogbo ẹ̀ gígùn ìní. àràbà wa lomi o àràbà wa lomi o àràbà wa lomi o òsì lẹ́ẹ̀tún akàn mi ṣe lẹ́. àṣírí tú elépe. Ah, baba gori baba gori what's all this. what's all what. what's all this rubbish. kí what's all what. ọ̀sán bua. kí ló ṣe. dúró so bóyá jẹ́ pé mo fẹ́ jí travel ẹ̀wọ̀n ló tó àṣírí ẹ̀ láàárọ̀ yìí ìsì àbí kì í ṣe àwọn ẹlẹ́kọ̀ọ́ máa gbálẹ̀ tó ń gbà yìí. ìyàwó mi tí báyìí kí ìyàwó máa gbálẹ̀ tí ń bá gba akọ́ṣọ́ rà ọ̀hún tó bá yẹ kí àwọn ẹgbàá rẹ̀ tí bá gba tí bá gba ṣe ó bá jẹ̀ nìdúná nígbà tó ṣe pé wáyà àwọn èèyàn ń ṣe wọ́n lómi lọ́wọ́ tàbí nǹkan kan ṣe tó wá bẹ̀rẹ̀ sí lọ gbalẹ̀ tó bẹ̀rẹ̀ sí gbalẹ̀. ó dáa bó ṣe báyìí ó rẹ ìyàwó mi mo wá ń pè kí n ràn lọ́wọ́ ṣé ó bad. ok for information kò rẹ ìyàwó ẹ ìyàwó ẹ wà ok because alànà mi ṣe rí ìyàwó ẹ àtàwọn obìnrin lé báyìí wọ́n ń dápara wọ́n ń ṣe òfófó wọ́n ń sọ̀rọ̀ àwọn ọkùnrin lé bẹ́ẹ̀ ni wọ́n rẹ́rìn lu àwọn wà nìyẹn two òru mọ́jú sàárọ̀ yìí gbogbo ara lé ló ń gbọ́ nígbà tó ń pariwo nígbà tó ń kóná bó fàbọ̀ ẹ̀ ó máa dariwo ni yàrá máa pariwo yáà yóò wọ́n kọ́ fún ara kankan àrùn ẹ̀ máa ń pọ̀ ó máa gbin ọmọ rẹ̀ ń pẹ́ bẹ́yà ó fẹ́ jáde mo bá gbóhùn ẹ̀gàn náà wọ́n sọ rubbish mo yẹ wọ́n kọ́ bó ṣe ń dún yẹn wọ́n fẹ́ tàwátà kù. èyí ẹ àti ọkùnrin làdá ọkùnrin làdá ìwọ ọmọ ọkàn ni ọkùnrin làdá. ọkùnrin làdá ṣọkùnrin làdá ìyàwó ẹ náà tó máa ń yẹ pé ògbó oríṣiríṣi ọ̀ọ́ bàárì wẹ́rẹ́ ọ̀ọ́ bàárì ṣúgà ọ̀ọ́ mọ̀ kọ́ mi gbogbo ẹni máa ń pọ̀ náà. ó sùn ni. ó ṣe máa lè sùn ṣáà ló ń jẹ́ kéèyàn sùn ni. lọkọ lè ti tiẹ̀ ìyẹn wá ṣẹlẹ̀ lóru mọ́jú tán ó tún wá dé àárọ̀ yìí wà wà bẹ̀rẹ̀ sí wà bẹ̀rẹ̀ sí ṣé ó yẹ kí ẹ̀wẹ̀ máa nọ́ọ̀kẹ̀ ṣàbọ̀ọ̀lù nọ́ọ̀kẹ̀ àwẹ̀. Eh, kò sí nǹkan tó kọ ẹ kò sí nǹkan tó kọ ẹ à ń enjoy wa ni à ń enjoy ara wa òun láti pa àyè fura ni ó mọ tó pin ní ringtone ringtone. wo bí wo bí for information you see mo rí pé bó ṣe wà ó ti ní problem ó ti ní problem you see tí ìwádà ti wà nínú problem àfi kí ó rẹ̀yàn kó faṣókè mo fẹ́ faṣókè because it's never done in anywhere yeah even in theatre you don't do it eh? yes you don't do this ṣe ṣe mo jẹ generator ni. o lè máa gbálẹ̀ fún yàwó ẹ̀ ó o. isiru ẹ fún ẹ ní instruction ní ayé ẹ tó máa fi kú má dá sọ̀rọ̀ wa mọ́ hmm? bẹ́ẹ̀ ni mo sọ. ok kí máa wù ẹ́ bó ṣe ń ṣiṣẹ́ obìnrin fún ìyàwó ẹ̀ tí àwọn wà nípò ọkọ. bẹ́ẹ̀ ni. kì má dá sọ̀rọ̀ wa tìyàwó ẹ̀ wọn. àdàbà wa lomi o àdàbà wa lomi o. tó bá kọjá stage tó wà yìí problem gidi ni òkò ní da òkò dẹni pay o. àdàbà wa lomi o bàbá gorí. kúrò lórí ilẹ̀ kó má dọ̀ ilẹ̀. kí n mú kúrò lórí ilẹ̀. kó má dọ̀ ìdọ̀tí. kí n má dọ̀ ìdọ̀tí. kúrò lórí ilẹ̀ kó má dọ̀ ìdọ̀tí. Ah! báwo ni àìrẹ ṣe láìpẹ́ máa ń sí báyìí àbí kí n lọ báyàwó ẹ̀ fà gan ni. Ah! èèyàn kan dẹ̀ ló bí ọmọkùnrin yìí. ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé. ẹ gbọ́ ọmọkùnrin yìí o a ò bí báyìí o báyìí kọ́ ló ṣe wà tẹ́lẹ̀ nǹkan ló ń gbálẹ̀ tẹ́lẹ̀ o ìyàwó ẹ̀ ló sọ̀rọ̀ kádàrá ẹ̀ dàbẹ́ o. ṣùgbọ́n kan bẹ́ẹ̀ láyé rẹ̀ ṣùgbọ́n èmi kò fẹ́ nílé ayé mi o. láì mi arígbábuwó rè ah sórí bàtí bàbá mi máa dé bàbá àtẹ̀mí ìlú òyìnbó náà ti lọ kàwé tó máa dé gbàrà sí ilẹ̀ yìí báyìí nǹkan tán kọ́ rè pẹ̀lú òyìnbó dẹ̀ ni wọ́n òyìnbó tẹ̀lé wọn wá sórí ilé tó ń wò yìí bọ́ ọ bá jọ blọọkì kan bíi báyìí ọ fi kọ́ bí ilé márùn ah, sí mẹ́wàá níbí ọ̀ọ́ ah. nǹkan tẹ́mi gan wò nínú ti wọ́n pé ah, kí ni tó fẹ́ kọ́ tó fẹ́ tó eléyìí if not yín ti kọ̀ǹkọ̀ǹ wo bá mi nu bàtàn wà láyé. bàbá yín nìyẹn àwọn nìyẹn ah. bàtàn wà láyé ó bá yẹn gẹ̀ẹ́sì ah. ká wọlé lọkọ wa lọjà gbogbo ayé ń ba ọ̀sẹ̀ eré tó yẹ pé inú ọgbọ́n ó dùn. lílọ ọmọ ló máa ń yọ. ká máa tẹ kíní lọ bó ṣe mọ báwọn náà sì tẹ kíní ọ̀hún náà nù. <laughs> ohun tó bá tẹ̀lé owó ni. baálé mi o. ohun tó bá ṣe owó ló ń jẹ́ bẹ́ẹ̀. baálé mi èmi arígbáwo. ẹ bójú agbọ́nrán onígbàlè rẹ̀. ẹ pẹ̀lẹ́ o ẹ káàbọ̀ o ẹ ǹlẹ́ o. o ti tó o. ẹ má bínú. Ah, ah. má fi kíkí pọ ọmọ fún àgbẹ̀. ẹ kí ni jíjẹ kí ni mímu. baálé mi kò máa sóúnjẹ mọ́ ń lékẹ̀. sáwàdà ló ń ṣe ni àbẹ́wò. mi ì máa ṣàwàdà. Eh, ìjẹta tẹ́ ẹ fún mi lówó ẹ má lè jọ wá àṣebẹ̀. ẹ eh, àti gbọ́ àti gbọ́ táyọ̀ bí wọn gbogbo ẹjọ́ tó wá rùn. ẹ má bínú. ó gba owó nìyí ẹ ṣe ní ṣe ìṣòro. ẹ ṣeun bá lè. Eh, ọmọ ọmọ ló dùn ẹ kí ni wọ́n fi jẹ báwọn. Um, actually sẹ́mu o kì. sẹ́mu ní ẹjọ wọ iná gan-an orí sẹ́wọ̀n máa ń dún ó máa ń dún fẹ́lẹ́fẹ́lẹ́ ló. ẹ ṣe ó gbọ́ nǹkan tó ẹ màá lọ dáná náà ni mo ti bá yín tẹ́ bẹ́ẹ̀dì. ẹ máa rọra àlejò wa ẹ lẹ́ baálé mi baálé mi o ò bá ṣọlẹ̀ lóore baálé mi o. Ah kó lóòótọ́ ọmọ yìí ọmọ eré sí i ọmọ eré sí i ẹ ṣùgbọ́n èmi gan ó bá mi lé. ah èmi gan láì mú ìṣègbè yín jìgìjìgì tí mo ká mọ yín yẹn mo gbádùn ẹ. ìyẹn kéré seriously ìyẹn kéré in fact sọ́ọ́rí kò sí bóyá fẹ́ ṣe eré yìí tó bá mi lé èmi arígbámu. àmọ́ chief ẹ̀ṣẹ̀ mi o. èmi bẹ́ẹ̀ ni. mi sẹ́ eh. lọ́nà òbó o tọrọ mọ́tò lọ́wọ́ yín láti jọ mú ní kẹ́ ra mọ́tò kékeré kan fún mi èmi náà fẹ́ máa gun mọ́tò. tí ẹ̀rọ pé nǹkan gidi gan ló ti ń sọ. ṣé kò wáá ṣe nǹkan gidi. mọ́tò tó mọ́tò lọ́wọ́ jẹ́ yàtọ̀ tó ẹ̀rùn. wúwo tó wá lọ́rọ̀ mọ́tò ní nǹkan èké nù ìwọ ti sọ mọ́tò gidi gan tó mú ẹ láti inú rẹ láti inú rẹ wá ni kò sọ ń rà fún ọ hmm, eléyìí tó bá ti wù yín ni kẹ́ra fún. wo wo wo sọ ohun tó bá mú ọ láti inú rẹ wá torí owó ìṣe nǹkan tó ń jà wá báyìí. yé dọ́rọ̀ gidi mọ́ mi lẹ́nu gàá ń sọ nǹkan tó ń dùn bí ìyọ̀nyọ̀ bá lè rẹ̀ rẹ́ kí la rí gbọ́. ẹ àlejò wa mo ti ṣe ọbẹ̀ yẹn tán in fact o kó oríṣiríṣiríṣiríṣi nǹkan sí ni o kò sẹ̀mú ẹ̀jẹ̀ ń sáré ròkè wá gbé e. Ah, ah, sẹ̀mú ọ̀hún nìkan ló wá ń rò tó wá lè tó ṣé sìmẹ́ǹtì ló ń pò ní. ó fún mi o. ẹ ṣé tó wá wọn fi di ọdún tó ń bọ̀ àá sáré nǹkan tàbí jẹjẹ ṣá. má bínú balẹ̀. bí kíkí pa wá owó wo bí ṣe ń sọ kó tó kó rẹ̀ ṣe orí owó. ìrora mi lẹ́gbẹ̀ẹ́ o ìrora jíjó ìgbàlà o ìjó Jésù rè mí yéye ìmọ̀ bá mi ayọ̀ àṣẹ mẹ́kùnà ṣáùtù hallelujah o. ìyá gori. àwa gori kí ló lè tó ṣe. mo ń fọṣọ mi. dídé dídé jáde ah, ah. má bẹ́ẹ̀ jà o dídé jáde kó dídé kúkú. Ah, ẹ dúró kí ló ṣẹlẹ̀ kí mo ṣe ṣé kò yẹ kí n fọṣọ yín mọ́ ni àdúgbò wa wá ni. kí gbogbo ilé ìsìn o kí ló ṣe o ń fọṣọ. bàbá gbòòrò ẹ sùúrù o kí ló tẹ wá múra kankan kan báyìí aṣọ tí mò ń fọ̀ náà ò pa aṣọ mẹ́ta péré ni. aṣọ mẹ́ta ó di aṣọ mẹ́ta ló ń báwọn kò fọ owó tó ṣe agbára tó máa lò síbẹ̀ yẹn sì ó mọ̀ kó yẹ kó lò síbẹ̀ bíi ni wà lọ agbègbè agbára tó tóbi tó tó yẹ lórí pé òun fẹ́ òun fẹ́ máa fọṣọ òun fẹ́ pa ni. bàbá gorí ẹ ní sùúrù ẹ mọ̀ fúnra yín lẹ́jẹ̀ rúru o bàbá gorí ẹ ní sùúrù ṣé ẹ fẹ́ lò pa ni ṣé ẹ fẹ́ lò mí ẹ fẹ́ pa mí pátápátá ẹ ṣe lánàá ẹ ṣe ń jẹta ẹ ṣe ń jẹrin ẹ ṣe ń jarun ẹ ṣe ń jẹfà sójoojúmọ́ ni sóúnjẹ ni sóúnjẹ ni ẹ fẹ́ pa mí ni ẹ ẹ ní sùúrù fún mi díẹ̀ ẹ mọ́ lómi pa bàbá gorí. Hmm, kò ń pààyàn ó máa ń dùn mọ́yàn ni. mo dáràn. ó máa ń dùn mọ́yàn ó máa ń jẹ́ kí ìgbésí ayé dùn dídùn dídùn là ń bá lé olóyin yìí. dídùn. bẹ́ẹ̀ ni. ẹ bá fẹ́ pa mí ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má pa mí o bàbá gorí ẹ má pa mí o ẹ jẹ tẹ ọ jẹ bá èmi èmi ọ sáfẹ èmi ẹ má pa mi o ẹ fi mi lẹ o ẹ má pa mi o. ẹ lè lẹsẹrun ẹ o mọ kí gbogbo agbára tó ń dùn yìí kò dáa ń bì yìí ìwọ fagbára ńlẹ lára ẹ ẹ kí mi fọ aṣọ tó bá dé yàrá ńsìn tó kàn lọ nà síbẹ̀ tó máa gbẹ́sẹ̀ sí gúúsù òun àríwá kí ni dẹ́wà ní ariwo lẹ́nu fẹ́ ń dàn. ẹgbẹ́ táwọn èèyàn bá wá bọ̀ tà tí wọ́n bá rí yín bí tẹ̀sí fọṣọ ìkílẹ̀ máa sọ pé ó ṣẹlẹ̀. ẹlẹ́nu gbẹ́nu ẹ̀sán òkúrukú kàn máa fọṣọ ni. Hmm. bàbá gori. máa ló ń bí tiẹ̀ ni bó ṣe dúró gan òun ni òun nira òun fúnra ẹ̀ ní ìrira ni ọbọ̀ yẹn jókòó lórí tripod ẹ̀ ń sìn kò ní jẹ́ kó lè spread dáadáa wàá lè na ẹsẹ̀ sókè. bóyá ṣe tán ájímọ́ ájímọ́ burú wa o wàmí ẹ̀ burú. ẹ̀yin mèrò yẹn o alákàwé jẹ̀bà yóò ní orí yẹn o. ẹ wo nure ni o. onígàrí sìgá kìkìrì bọ́ọ̀bì jáde ni. bẹ́ẹ̀ ti parí ọmọ jáde lè ẹ wọlé wọlé wọlé máa bọ̀ bó ṣe ń bọ̀ òun. irọ́ irọ́ má gbé nǹkan lẹ̀ sórí àti ti ké àti iwájú àtẹ̀yìn gbogbo ẹ̀ ń fẹ́ rà papọ̀ sáà máa wọlé lọ máa wọlé bọ̀ báyìí lónìí mú wọlé mú wọlé ọwọ́ ń gàrí enter the place. mo wọlé mo wọlé. enter the place. bàbá ó tajà enter the place. kí ló dé. ẹ kí ló ṣe yẹn. kìsì. kí ló tẹ wá ń ṣe báyìí. ẹ ó ń gbá lára mi ni. kí ìkọ́ tá a ṣe tá a ṣe tán ni. Ah, àyà mi padà wá gbowó wá gbowó wá gbàlàfẹ́ lè wá sáré wọlé bẹ́ẹ̀. kìnìún náà Ah, ah. tẹ́ ẹ jáde mọ̀ etí ìpè kò mẹ́tì ju wákàtí kan lọ kò sí ju one hour ago tẹ́ ẹ jáde kúrò lẹ́. one hour lọ́n lọ́n tí mi ti rìn lọ bá one hour ara mi ara mi ara mi ò lọ́lẹ̀ náà ni ìbí ọtí sinmi ojaojaoja. ẹ dákun táwọn ọmọ bá wa ń bá wa gbé ńkọ́. àwọn ọmọ hmm. èmi náà mọ ìmọ̀ ìṣẹ́ kan lọ lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n mi. Ah, mo dáràn mo dáràn mo dáràn torí torí kínní náà lẹ ṣe fẹ́ para yín báyìí lẹ bí ìgbà kó lè lé yín bọ ìbẹ́ẹ̀ ṣe ń ṣe ìlú òdà ẹ mọ̀mọ̀ la hypertension kò dáa ẹ wọ ìfipí lẹ sẹ́yìn òdìgbé kínní ìgbóná ni. àtẹgbọ́n àtẹgbọ́n lè fẹ́ sí mo ní mi ò ṣe nǹkan kan ní kínní mi ò ṣe ní tẹ̀sí mi sílẹ̀ jàre kí ló dé báwo mi ò ṣe nǹkan kan sí. Ah! Ah! ẹ wọ ẹ gbà mí ò mi ò ṣe mi ò ṣe. baálé mi rẹ baálé mi ẹ kú ìjókòó ẹ pẹ̀lẹ́ mà. sọ́wọ́ ní sí ni. Ah, ẹ má bínú ẹ má bínú baálé mi ẹ̀fọ́ yẹn náà ni. wá wá wá wá wá ó yá tọ́ ẹran rẹ̀ ah, tọ́ jẹ. baálé mi kí n tọ́. àní ó tọ́ kí ni wò. mi kì í máa ń tọ́ oúnjẹ wò tí n bá fà lè jò. àní ọ̀tọ̀ ilé ìwò. ó ẹtú bá gbàjọ wọn kì í ní ọ̀hún. ó bó ṣe ń jẹ́ bẹ́ẹ̀ ni débi ti ń pa tẹ́lẹ̀ ó yá ó yá ó yá ọ̀nìkọ̀lá ọbẹ̀. baálé mi. olùmọ̀ wọlé lọ. tó ń jọ ọgá wa ti ń jẹ báyìí. ìyẹn òkun ẹ lọ gbómi wá ká fífọ ọwọ́ ká san owó sáré. ẹ kú jókòó. ìwọ má wọrí kí lọ́ọ̀mù kí lọ́ọ̀mù ẹmu gan wà ní. ẹmu yẹn mọ wọn ti sá. mo like <laughs> àdúrà rẹ. what's all this. kí ló ṣẹlẹ̀. ah kí mọ̀ wọ̀nyí. ṣọkọ. babaguri. jọ̀wọ́ bi eh, ẹ ṣe what. ẹ fọkàn ṣọkọ o rí rí. ah no no no no no no no problem tiwa báwo ni báwo ni báwo ni life ṣe wá rí báyìí. kí ló ṣe gbèsè ayé. because nílẹ̀ yorùbá ìyàwó ló máa lọ sọ́jà tó máa lọ rẹ̀ fọ́ ratara everything tàbá ti rí rẹ̀ fọ́ lọ́wọ́ ọkùnrin problem tiwa kí ló ṣẹlẹ̀. o ò já rárá o ò dá mọ̀ o mọ nǹkan tó sọ ń ta mi ò já mi ò dámọ̀ mi mọ tán sọ́ńtà. o ò já o ò dámọ̀ o ò mọ tán sọ́ńtà. mi ò já mi ò dámọ̀ mi mọ tán sọ́ńtà. o mẹ́ta nìyẹn o mẹ́ta. mi ò já mi ò dámọ̀ mi mọ tán sọ́ńtà. àbàwọ́n tó wà nílé gbèsè ayé ẹ̀ nìyẹn. three one. o o o. abagori abagori mo ń bọ̀ náà gbogbo ẹ̀ ló jẹ́ wa bẹ́ẹ̀ ló tọ́. èlùbọ́ wà mẹ́ ata tí wọ́n fi ṣe ibẹ̀ wà mẹ́ lóríṣiríṣi tí bá ṣe tán o mọ ọtọ́ ok bá gbóòórùn ọbẹ̀ tó fẹ́ sè fún ìyàwó mi madam. aroma ẹ̀ ni o. aroma tó le tó ẹ fẹ́ gbóyìnbó. ah bàbá gori jẹ́ kí n ja ìtàn tó rọ́bọ tí o bá ti lóbi àdẹ̀fi kó léèyàn lára tó máa ja èmi ni mo wà fún ẹ. kí ni. for now bàbá gori nọ́mbà ni o. nọ́mbà. nọ́mbà ni nọ́mbà nọ́mbà yé. kí ló ń jẹ́ nọ́mbà. ah nọ́mbà obìnrin ni ẹni tọwọ́ ìyàwó ẹ̀ bá ti tẹ̀ tọwọ́ ìyàwó ẹ̀ bá ti tẹ̀ tó yẹ pé ìyàwó ẹ̀ ti mú ó ti dé báyìí ó dè dada ó package ẹ̀ ó fún ní bàbá strong tí wọ́n fi ń dé ọmọ olè ó dè pa bàtà ní tó wá pa ó gbé sínú something like take away ó wá kọ́ fa ẹ̀ síbẹ̀ ìsì tó yẹ pé kò sẹ́ni tó lè rí ìhun nìkan ló lè rí nígbà tó hùn òun ló lè oyè bóyè jẹ́ ni ẹ̀ ìyàwó ẹ̀ ti package ẹ̀ dada bóyè jẹ́ ni ẹ̀ mo já ìtàn ṣe nọ́mbà ah ó ti bá ẹ o ìṣe nọ́mbà olúwa má jẹ́ kó bà mí o ìṣe nọ́mbà ó bá bàbá gorí o ah ìṣe nọ́mbà ó dẹ̀ ti bà mí ní ìyẹn kò sí ń tọkàn ẹ́ o. sí ń tọkàn mi ah, nọ́mbà ayé nọ́mbà obìnrin là ìlà là ń là nọ́mbà bàbá gbàgbó nọ́mbà àti ah, ẹnìjọ ṣe mọ́ná ìyẹn ti ó ti close. màmá ń gorígorì. bàbá ń gorígorì. màmá ń gorígorì. <laughs> Ah, ah. màmá ń gorígorì. Ah, bàbá ń gorígorì. èmi rèé. ìyàwó abẹ ni o. bàbá wa yín lá o mo láìkí yín jù ìsọ̀rọ̀ ní gbèsè àbí. àbí. bóyá jù lẹ̀lẹ̀. <laughs> ìsọ̀rọ̀ gbèsè. bẹ́ẹ̀ ni màmá gorí. lóòótọ́ ló jẹ́ pé ìyàwó ọ̀rẹ́ mi lẹ̀ jẹ́ àmọ́ ìyàwó nìyí because ìyàwó nìyí ìṣe actually èmi àtọ̀rẹ́ mi náà inú ilé láti parí ta fi dọ̀rọ̀ adẹ̀ tight gan mo mo mo pẹ́ mọ bí àbí. àbí. yìí ṣe um, bá a ṣe wá tight tó yẹn bí mo ṣe ń bá sọ̀rọ̀ mi gbọ́dọ̀ bá yín sọ̀rọ̀ rẹ <laughs> because ìyá wa lẹ́yìn. ẹ ṣe sà ẹ ṣe sà. but síbẹ̀síbẹ̀ náà màmá wa ẹ bu okú o no no no no no no no it's not done in anywhere you don't do that in anywhere it's not good at all at all at all. mo ti kọ́kọ́ fẹ́ wá gbé fún yín ní jàmú àwò pé ẹ lè máa mọ̀ pé kò dáa kí n kàn wá gbé yín ṣàkíyèsí yìí sí iṣẹ́ tẹ ṣe fún ọ̀rẹ́ mi yẹn brain ẹ̀ ò gbé wà fẹ́ tẹ̀ gan wà fẹ́ tẹ̀ gan yìí sí téèyàn bá fẹ́ ṣe oògùn ìfẹ́ sọ́kùnrin kò ní jẹ́ èyí pé a kàn máa control ẹ̀ anywhere tóbìnrin bá ti ń tọkùnrin bá ti ń ṣiṣẹ́ obìnrin nínú ilé àwọn èèyàn máa fura àwọn àyẹ̀ ti bẹ̀rẹ̀ sí fura obìnrin yẹn náà kò ní gbádùn ara ẹ̀ mọ́ o ṣùtì because iṣẹ́ tẹ ṣe fún ọ̀rẹ́ mi yẹn lóògùn tẹ fi ń kọ̀ǹtrol ẹ̀ yẹn ó heavy ju brain ẹ̀ lọ òun ló fà tó fi jẹ́ pé wọ́n máa lọ sọ́jà á lọ rẹ̀ fọ́ á rò fọ́ gbogbo inú ilé máa ta sánsán á tún máa ń ṣàfọ̀ ẹ̀ á tún máa gbé bọ̀ ń yàrá ọjọ́ kan mo ti ba nínú passage mo ti ba ní backyard tó yẹ pé ó ń fọ gbogbo àwọn hundreds lóríṣiríṣi mo wá yẹ̀wò mo rí pé hundreds obìnrin ló ń fọ mo ní ó oh, shit báwo ni bọ̀bọ̀ ìṣe ṣe báyìí mo tún sọ fún o tún sọ dìjà mo rí pé òun náà kọ kíní tẹ́ ṣe fún ó wà nù brain ẹ̀ ó ń dà láàmú now tó bá jẹ́ wípé bóyá inú odò lẹ sọ kíní ẹ sí mo ti get àwọn iṣẹ́ alágàràgòdò yẹn ṣe ti tó bá yẹ pé ní odò lẹ sọ sí it's not good àmọ́ tó yẹ pé ẹ ò sọ sódò bóyá ibì kan lẹ́kàn kàn mọ́ lára gi ẹ jẹ́ ká lọ yọ ó pọ̀ ju brain ẹ lọ iṣẹ́ kú ti wà lára ẹ ó ti wà lára ẹ náà a sì máa sáfihàn lọ bọ̀ a kàn máa fààyè àwọn àyè kankan lẹ̀ òní mo ní kí n rí fún. ẹ jọ sá ẹ má bínú torí Ọlọ́run ẹ àwọn Yorùbá bọ̀ wọ́n ní làáhàn mi ni bàtà ké lótú ìfẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni làáhàn mi òun ni bàtà ń ké lótú ìfẹ́. tó ṣe bí òwe ẹ̀yìn àgbáyọ dàpọ̀ ẹ má bínú ní tí mò ń sọ ní gbogbo bẹ́ẹ̀ ṣe ń pẹ́ ọ̀rọ̀ yìí tẹ́ ń pẹ́ ọ̀rọ̀ yìí kò yé mi èmi ìbá sọ pé bóyá kẹ ẹ là á hàn mí kẹ ẹ lọ sọ́nà ibi tẹ́ ń lọ gangan. ó dà ẹ jẹ́ kí n bí yín léèrè ǹjẹ́ bí ọ̀rẹ́ mi ṣe máa ń ṣe àwọn iṣẹ́ tó jẹ́ pé obìnrin ló yẹ kó máa ṣe yẹn nínú ilé ẹjọ́ ǹjọ́ dà. orí yín burú hmm? Hmm. ó burú tó fẹ́ ṣe ọbẹ̀ ẹ̀fọ́ gidi. kò sí irú lórí mi. orí yín ò pé ẹ mọ ni ọpọlọ tó wà lórí yín kò jọ ọpọlọ ìṣiṣi lọ. nígbà tẹ wá lanu òfò tẹ́ ń sọ̀rọ̀ orí ibú jáde ẹ jọ nítorí ọlọ́run ìgbà tọkọ mi ń bá mi fọ àwọn dírọ́ọ̀sì mi ǹjẹ́ ó pè yín pé ká wá bá òun fọ. no no no no. ìgbà tọkọ mi ń ṣe ọbẹ̀ fún mi ǹjẹ́ ó pè yín ká wá bá òun ṣe. náà kò pè mí. ẹjọ́ ń bo ló ti wá kàn yín o tẹ́ ẹgbẹ́nu òṣì lẹ́nu tẹ́ wá gbé wá ń bá mi sorí burúkú ọ̀rọ̀. ṣé ẹ má bínú ẹ má bínú ọ̀rọ̀ tí mò ń sọ yẹn ó jọ ọ̀rọ̀ ẹni torí ẹ ti burú. orí yín burú ni ẹ mọ ni ẹ ń sọ̀rọ̀ jáde bíi wèrè bẹ́ẹ̀ tó ti sin wí bẹ́ẹ̀ torí ẹ ò pé ẹ mọ̀ ní orí yín ò no no no no yagori mi ò fẹ́ insult do you eh. mean all this you are saying àbí eh, ó jẹ́ wípé o kàn ń sọ̀rọ̀ ṣá yagori. ṣe rí èbó ni wọn ní time èmi ò ní time fún yín mi ò ní time fún wèrè eh. olórí ibú títí ẹ ti ta tó jẹ́ pé ìsọkúsọ ah. ìwíkúwí ìríkúrí lẹ́ẹ̀mọ́ rí káàkiri. yabori don go too far. ẹjọ ẹ kó sí lọ́jà. yé yabori yé tipa kọlu kẹ̀kẹ́. ẹ kó sì Ah! ah mo dẹ̀ ní kí n advice wọ yagori wọ mi ṣé kò dáa fún advice mo fún ẹ sí ẹ bó ṣe yẹ̀yẹ́ mi tó dọ̀tí. ẹ kàn sàn bí iyọ̀ ẹ kàn sàn o ta nìyẹn ẹ káàsán ah, o ẹ lẹ́ o ẹ pẹ̀lẹ́ tálẹ̀ béèrè. chief arígbàbí wo ni ma. olóyè lè béèrè. bẹ́ẹ̀. ṣé wọ́n mọ̀ pé ń bọ̀ ṣá. actually mo ti pè wọ́n sọ wọ́n ní kí n wá ní time tó bá wọ́n mi. Hmm. ó dáa òwúrọ̀ ẹ káàbọ̀ ṣe máa jókòó dé wọn. ẹ pẹ̀lẹ́ ẹ̀rẹ́ mà kí wàá ní jíjẹ kí ni mímu. dóòye bí o ti pa mi hmm. bẹ́ẹ̀ bá mi wá ẹlẹ́rìí dòdò tó bá tutù tó bá tutù. ẹlẹ́dòdò lẹ́yìn bẹ́ǹtì yín ọ̀dà kò burẹ́ kò jókòó mò ń bọ̀ ẹ lẹ́ ẹ̀rọ tó kọ́ pé mo ti dé ọ̀dà ṣẹ́gun. tó ń ṣẹlẹ̀ ní ilé ìfẹ́ yé mi mọ́ tètè bá wa ẹ dúró gan-an àṣírí òògùn ló wà láàrin ìyá àti dáàdì tí dáàdì fi ń wu ìwà pálapàla tó máa gbé obìnrin wálé tẹ máa dáná fún tẹ máa gbóúnjẹ fún un inú òrí ibi tóbìnrin ti ń ṣe rẹ o. <laughs> ọkọ mi olówó orí mi olúwa pẹ̀lú mi tèmi nìkan ṣoṣo <laughs> kò sí nǹkan kan láàrin mi àti bàbá ẹ̀ kò sí àṣírí ẹyọ kan táṣírí gan bá wà èmi ò lè fara pamọ́ fọmọ mi ṣó ti yẹ kò sí nǹkan kan mo kàn wò ó pé ó dáa kóbìnrin máa ní sùúrù ilé ọkọ ni sùúrù ṣàmú mi. bẹ́ẹ̀ ni àti wípé ohun pàtàkì kan ṣoṣo tó mú mi dúró tí mo fi ń faranda gbogbo wàhálà yìí kò juwọ́ náà lọ. èmi. bẹ́ẹ̀ ọkọ mi torí tiẹ̀ mo ṣe dúró síbí báyìí kó dákóbìnrin máa pààrọ̀ ọkọ. múmẹ̀wé lè ti pọ̀ jù dájà gbóbìnrin wálé ẹ̀yin lè máa sóúnjẹ fún wọn ẹ̀yin lè máa ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ tó bá tún ti ṣe àṣepọ̀ ẹ̀ tún mú ẹ̀ tún fọ̀ obìnrin kan ló tún dé sí ìlú wọlé lẹ̀ tún gbọ̀n fún kí ló máa jẹ kí ló máa mu ẹ wo mọ́mí eléyìí ti pọ̀ jù ó ti pọ̀ jù. Ah! tó bá wà lọ́pọ̀ ti pọ̀ jù nǹkan tèmi àti ẹ tá a gbọ́dọ̀ máa ṣe é sí ni pé ká máa fàdúrà ran bàbá ẹ lọ́wọ́ kọ́lọ́n bá wa yí wọn lọ́kàn padà bẹ́ẹ̀ ni àdúrà mú bẹ́ẹ̀ ni ẹ wo ṣẹ́rí ọ̀rọ̀ yìí ti sú mi nínú ilé yìí mímí o ti sú mi kí n máa gbàdúrà. a máa gbàdúrà ẹ wo mọ́mí o ti sú mi. wà pẹ̀lú mi kò sí nǹkan tá a dúrà ò lè. ẹyẹ mọ̀ tá a kó kó mo ń bọ̀ mo ń wo báwọn mi máa ṣe láìpẹ́ ni o báwo ni láì jẹrí báyìí ìjẹkújẹrẹ máa ń jẹrí yìí àjẹpá sọkàn sọkàn ní owó sọkàn sọkàn sí ayò balẹ̀. Ah, ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o. ẹ lẹ o. ẹyin wo ni yẹn. àwa ni. alẹ́ fẹ́ rí. àkọ́tà àkópè o. ọ̀tá ń jẹ́ òkè gbọ́dọ̀ gbọ́n ọ̀tá ọ̀tá rẹ bí. sórí ayò yìí ìṣe kò sí ìlú mi ò ń ta ayò ni mo mọ̀ ta jù thank you very much mo bẹ̀rẹ̀ ayò yẹn ni o <laughs> mo dúró sí ẹ lọ́rùn ni ẹ ọrùn ẹ ni mo dúró lé hàn number one. wọ́n ọ̀rẹ́ ọmọ kí ni ta náà. jóná ṣé àwọn ẹni máa ń bẹ kàwé ni. oṣù ọ̀ yàwó ẹ ọbẹ káwó. o sọ ṣé ló tọ́. ó bá a. iye mi o. Ogbode o arajà nara gba o ogbode. Dìde mo bọ̀ mi bá fẹ́. Dìde jẹ́ ẹ̀ ń jẹ́ fi hàn. Dìde jẹ́ kọ́ kọ́ kọ́ máa kankan ṣé o ma bàtà parí ṣé o ma bàtà parí bàtà parí kí ìjọba yé ń jẹ pọ̀ ó yà kí ìjọba yé bẹ̀rẹ̀ bẹ̀. à ń gbé awo lọ a ó máa ràwọ mọ́ ẹ má wáyé má wáyé ẹni tó wá gbèjà ẹ o má wáyé ẹni tó wá gbèjà ẹ o. ìyá o kò máa lọ bẹ́ẹ̀. mi ò máa ná kí ló kàn mí. ríyà. dango dango dango dango dango ilẹ̀ ọ̀sẹ̀ ń gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n rèébé. tó onídòrèbé máa ẹ̀ pù ẹ̀ bọ̀já tayọ ìtàn mi ò fayọ bá wọn ṣeré. bẹ́ẹ̀ yes wọ́n bẹ̀rẹ̀ nìyẹn àbí. ah mo bẹ̀rẹ̀ nìyẹn o mo bẹ̀rẹ̀ nìyẹn. ìbẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́ ẹ tí ó máa fi orí tìdí òpè òun làwọn gbà la. wò ó tila ó bẹ̀rẹ̀ nìyẹn o. báwo báwo yìí ń lọ o. bẹ́ẹ̀ o ta ló ń gbọ̀n. ó máa gbọ́n nìyẹn kò tí ì yé tẹ́lẹ̀ rí yẹn yé. èmi gbọ̀n abẹ́ ń gbọ̀n. lẹ́nu ẹ sí mi. bẹ́ẹ̀ni. bàbá gorí máa wo mo ń ta ayò yẹn lọ máa wọ́wọ́ ayò máa wọ́wọ́ ayò máa wọ́wọ́ ayò eléyìí ni mo fi máa ń gbọ́ aramọ̀ ọ̀ka wọ́n jó aramọ̀ ọ̀ka. kí ni sẹ́ o ń bọ̀ jì ní. ọyọ̀ lára ẹ̀ ni. kí ló ṣẹlẹ̀. ta kí ni ọbẹ̀ mi wà lórí iná eh? kó má lọ́jọ́ iná mo gbé. ọbẹ̀ wà lórí iná ọbẹ̀ eh! wà lórí iná ọbẹ̀ wà lórí iná orí iná ọbẹ̀ ó dànù sí kẹ́ńkẹ́. ṣé kò sí kankan lára aborí. Hmm, kò sí nkankan lára ẹ̀ tó wà lára ẹ̀ jẹ́ one hundred and twenty sọ pé nkankan ọ̀tọ̀ one twenty ọ̀tọ̀ òye hmm, jẹ́ ni. báwo ló jẹ́ pé òun ló ṣe bẹ̀ fún ìyàwó ẹ̀ lé. ẹ tí o ní o máa ń lọ ṣọ́ọ̀ṣì. lẹ́ẹ̀kọ̀ọ̀kan. o máa ń lọ ṣọ́ọ̀ṣì. lẹ́ẹ̀kọ̀ọ̀kan. a máa kọrin kan ṣọ́ọ̀ṣì wọn ni bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn kò yé mi. bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn tó bá kọ́ lọ́ máa ń ẹ tún ti ṣe èyí àdúpẹ́ o tún ti ṣe eléyìí nìyẹn ilé ìjẹ ilé ìlú kéré jù ní ìtòsí o gbọ́ bẹ́ẹ̀ lè lọ ọbẹ̀ bẹ́ẹ̀ jóná o rí pé wọ́n lára ẹ̀yẹ ìjà o rí pé ẹ̀rọ mo ti mọ̀ pé iṣẹ́ ọmọ iṣẹ́ obìnrin ló máa ń ṣe nílé o ti lọ jà tó rẹ̀ fọ́ tó ra gbogbo ẹ̀ o ní bẹ́ẹ̀ ni gbogbo ilé ń ta sánsán bó bá dàárọ̀ ilẹ̀ tó bìnrin ilé ń gbá òun ló máa gbá òun ló máa káṣọ síta gọbọ kò wá ní sítì ẹ̀kọ́ ṣó ń bẹ aṣọ ìyàwó ẹ̀ ni. kílẹ̀ wá ń wò. ó dáa mo ti rí tó ń fọ ọ́ndrìs ìyàwó ẹ̀ rèé tó jẹ́ pé ìyẹn fi ṣe nẹ́sìsì nọ́mbà ni o mo ti jẹ́ kó mọ̀ pé nọ́mbà ni wọn ò rí jẹ́ ká máa tayò lọ ó ní rírọ o. kí lè wá ṣe sí. kí ni mo fẹ́ ṣe sí. baálé mi. kí ló dé kí ló dé darí. dídí rẹ̀ ah! iléeṣẹ́ ṣe ọ ṣe ń ti ní ojú òkú báyìí. ẹ má bínú. àkórè ojú náà kí la rí bọ́ báyìí. ẹ ṣeun bá lè ní mo fẹ́ bá yín sọ̀rọ̀. àṣé ah, mo ò ti ní ọjọ́ kò ní àbí ṣe kí n lé ẹkún mi. ó dá ẹ má bínú má bínú balẹ̀ balẹ̀ mi hmm. àwọn kan ń sọ ọ̀rọ̀ kan níta ṣùgbọ́n mo ti gbẹ̀rí yín jẹ́ mo lẹ́ẹ̀ lè ṣe láì. ọgbọ́ pé wọ́n sọ pé níta bàtọ̀ ti gbọ́ bẹ́ẹ̀ tọ́ dẹ̀ sí gbẹ̀rí mi jẹ́ kí ló fẹ́ bí mi fún. ẹ mo fẹ́ rí òkodoro ọ̀rọ̀ yẹn òun ló jẹ́ kémi máa bí yín báyìí baálé mi hmm. baálé mi ẹ wo àwọn èèyàn sọ ń tapẹ́ ẹ ti bímọ síta. nǹkan tó gbọ́ nù wọ́n sọ pé. nǹkan tí ń gbọ́ nìyẹn o. wọ́n gbọ́ pé wọ́n sọ pé mo bímọ síta àbí. bẹ́ẹ̀ni. ẹ bẹ́ẹ̀ náà ló ṣe rí ní ti bí síta náà nù. ó dá baálé mi hmm. ṣé lè tẹ́ ẹ ṣe yẹn kò burú o kò burú rárá ṣùgbọ́n àmọ̀ràn tí mo fẹ́ gbà yín òun ni wípé ẹ kó wọn wá gbogbo ibi tán wà tọkàn pé yẹrẹ. gbẹ́nu ẹ gbẹgbẹgbẹnu ẹ sọ̀hún ṣé wọ́n ló máa ma gbà mí nímọ̀ràn ohun kan tí máa ṣe ni ṣé wọ́n ni so àmọ̀ nǹkan tí ń ṣe báyìí gbogbo àwọn tó lóo gbọ́ pé mo ti bí síta àwọn gbogbo wọn ní kò wálé. lọ́la yìí ah, ah, ní ọ̀la ọ̀la ọlọ́la. nǹkan tí mò ń fẹ́ náà ni ẹ bá wa ṣùgbọ́n tí kú tó ń rò yẹn kò tọ́ sí èmi. ó bẹ̀rẹ̀ ní kú báyìí bá lè mi ẹ bá ń kó wọn wá tó bá dọ̀la. já máa kó rẹ lọ ìwọ ló fẹ́ bọ́ wọn ni kó rẹ kí ẹ bá sọ mí lẹ̀ ẹ tó bá ẹ tó bá ṣe kíní kó rẹ lọ kó rẹ lọ. Ah. ó dà àwọn tó wà lamẹ́ríkà gan ń kun ọ̀wá lé. baálé mi àwọn tọ̀hún àwọn náà máa rí gbogbo nǹkan tá à ń ṣe ń bí. kí lẹ̀ ń ṣe ń bí. sọ ohun tẹ́ ń ṣe ń bí tí ò ṣe ṣe. jáde jáde àfẹ́kànlé ẹlẹ́yìn ó tún òun kún káàkiri wo gbogbo wọn náà máa wálé. ojoojúmọ́ làákè ńlá di. àkè. ojoojúmọ́ làákè rẹ̀ ńlá di o. àkè. ojoojúmọ́ náà mà ló tún láàbù pa. àkè. àkè lọ́lọ́ fún àtúnṣe ní àṣálẹ́. àkè. ẹ mo fẹ́ sáré dọ́dọ̀ ọ̀bádayọ ni. ìròyìn ayọ̀ ìròyìn ayọ̀ àbí mo ń padà bọ̀ níbẹ̀ yẹn mo ń padà bọ̀ ìròyìn ayọ̀. kí ni ìròyìn ayọ̀ náà. bàbá gorí ọlọ́run mọ̀ sí olónìí ọlọ́run mọ̀ sí wọn máa dúpẹ́ fọlọ́run iṣẹ́ tí wọ́n mọ̀ fi lọ̀ mí rí ní ti dáadáa wọ́n mọ̀ fi lọ̀ mí ọ̀dọ̀ àti bí n pé mo lọ. Hmm. nígbà mo débẹ̀ wọ́n bá bá principal school wọn bẹ̀ hmm. ẹ sì mọ̀ pé school wọn tóbi ni wọ́n bá jọ ń sọ̀rọ̀ ní ẹ bá ní intersport tí àwọn ó ṣe lọ́dún yìí àti gbogbo celebration school tí àwọn ó ṣe pé hmm. àwọn ì tí ì rí olópò tí wọ́n gbèsè fún ah, bá sọ fún wọn pé mo lè ṣe òpó ní ẹ bá ní mú gbogbo nǹkan tí màá fi ṣe òkò wá gbogbo calculation n bá calculate ẹ̀ fún wọn mọ̀ gbà. <laughs> iṣẹ́ ẹ wò lá nìyẹn o. Ah, bí o ṣe gbé fún mi nu o ẹ wò inú mi dùn tó jẹ́ pé. ìròyìn ayọ̀ ni ìròyìn ayọ̀ ìròyìn ayọ̀ mo ti ń ta ọ̀dà sọ́lọ́ ńlá ọlọ́run ṣe é. àmọ́ tó wá fẹ́ ba àjà òjẹ́ báyìí ní ìtọ́ ìdìbò ju. kí ni ẹ mọ̀ pé mo sọ fún yín pé mo lọ ọ̀dọ̀ orí sí láàárọ̀ eh. mo sọ fún yín pé ó ń rẹ̀ mí láti bí ijọ́ mẹ́ta hmm. nígbà mo débẹ̀ ó ní òun ò rí nǹkan kan tí ń ṣe mí ó sì ní fi ẹ̀jẹ̀ lẹ̀ wọ́n gba ẹ̀jẹ̀ lára mo sì fẹ̀jẹ̀ ẹlẹ̀ àmọ́ ńgbà tí wọ́n padà lọ síbẹ̀ ni rìsíbà sọ pé pẹ́pẹ́ sí o pé pé kí pẹ́pẹ́ sí o. kí ni pépé tó ń sọ sọ̀rọ̀. pé èmi lóyún. pause rewind. rísí sọ pé mo lóyún rísí ló sọ bẹ́ẹ̀ o ah, máa wò pé ah, oyún kẹ̀ oyún bá wò ó bá sọ fún mi pé mo ti lóyún èmi náà máa ń wò ó lọ. bàbá gorí bàbá gorí ń dáhùn Baba gorí bàbá gorí ẹ gbà mí bàbá gorí bàbá gorí bàbá gorí ẹ gbà mí o bàbá gorí bàbá gorí. ilé ayé yìí ò dáa kò ṣeré. <coughs> ẹ gbà mí o. gorí ariwo yagori rè kò ṣe yagori yagori kò ṣe bàbá gorí bàbá gorí kò ṣe bàbá gorí ah. kí ló ṣẹlẹ̀ kò ṣe bàbá gorí se ṣe bàbá gorí. ṣùgbọ́n ah. ní ẹ dákú ń sìn bàbá gorí. wọ́n ní mo dákú ni ṣé bàtà yẹn wọlé ẹ bá mi kí mo ti kú báyìí. ìyá gorí irú eré pa olè wájú ṣe yìí. ẹ má bínú ẹ jọ torí ọlọ́ọ̀ ẹ má bínú wọn ní pé yìí sí nǹkan òfin wọn ní pé yìí sí nǹkan ríbu ìjọ má bínú tó ọjọ́. ẹ ṣe bẹ́ẹ̀ tí kí mi ìdákú ẹ máa lọ. wà mi ò ó mi ò ẹ̀mí ọlọ́run ẹbí ọ̀nà ẹbí ọ̀nà ìwọ Oh. ọ̀nà lóyún. lọ́sẹ̀lẹ̀ lóyún. o ṣe máa lóyún. lọ́sẹ̀lẹ̀ lóyún. a rí ìrànwọ́ o ṣe máa lọ lóyún. ìwọ kọ́ lọ́wọ́ kọ́ lọ́wọ́ mi lọ́wọ́ ni. ìwọ kọ́ lọ́wọ́ mi lọ́wọ́ ni. wà á wọlé wà á wọlé. ó lẹ́tìlẹ̀kùn mọ́ mi o ó lẹ́tìlẹ̀kùn mọ́ mi máa mú mi ó lẹ́tìlẹ̀kùn mọ́ sílẹ̀kùn ọ́ sílẹ̀kùn sílẹ̀kùn ah, bàbá gòrí pa mi. ìrìwọ́wọ́ gbangba jí igi kéré wọ̀wọ́. ó ní kọjá yẹ. ìrìwọ́wọ́ gbangba jí igi kéré wọ̀wọ́. ó ní kọjá yẹ. àpòtẹ́lú òkútẹ́lú òkútẹ́lú. ó ní kọjá yẹ. olówó rí mi o. ẹ̀rí tó fi dáa. ẹ̀bọ́lẹ̀ ẹ̀bọ́lẹ̀ nú ọkọ̀. ẹ̀bọ́lẹ̀ kẹlẹ́ kú. ẹ̀rí tó fi dáa. kọ́kọ́ bàbá mi ń bá a sọ̀rọ̀ lọ́wọ́ last captain saran. ẹ̀yin ọmọ ṣe é wò báwọn ṣe é gbogbo lébó ètò yìí gbogbo àgbàlá tẹ̀ ń wò yìí èmi tọ́lọ́run fi jogún fún rè. ẹ ẹ ṣe wá rí obìnrin tẹ̀ ń wò yìí ìyàwó mi ni èmi àti rẹ̀ nìkan lájọ ń gbé ogbó léyìí débi tó pé ta bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ gan a sí ní gbóhùn ara wa wọ́n wò pé ah, ah, nídẹ̀ láwọn ọmọ náà yapa síta wọn <laughs> ah, wọ́n gbọ́dọ̀ a máa gbé bẹ̀ kán lè mí sí ẹ sọ̀rọ̀ mi yẹ ẹ so ẹ bẹ̀rẹ̀ sẹ́tìrì yàrá kí yàrá tẹ bá lè náwó sí ẹ mú yàrá gan ti pọ̀jù àlè ẹ sẹ́rí arábìnrin ẹ ìyàwó mi ẹ̀hún sì ni ìyá ìyá yín ìyá ilé ìyá yín òun ni. ẹ̀lẹ́ o ẹ̀yin ọmọ ẹ pẹ̀lẹ́ kùnrin náà. ẹ ẹ ó ti gbọ́ ẹ ó yá ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ dráìvà ọ padà lọ síbi tó ti kó wọn ọ sáà mọ ibi tó ti kó wọn ẹ ọ padà lọ bẹ̀ wàá lọ ká wọn wọn sì pọ̀ tó ń bọ̀. wọ́n tún kù. àwọn pọ̀ àwọn pọ̀ gidi gan ohun tá a ní ìyá gbọ́dọ̀ máa fáyà kí ta máa. ó dà bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀. mo rò bí a máa gba balance tó kù kí tó máa lọ ni. ó dà pé ìṣẹ̀ ń bá ọjà. ìṣẹ̀ ń bá ọjà. ìṣẹ̀ ń bá ẹja gidi gan. ẹ lọ sọ nígbà kan tó ti ṣe nǹkan fún mi tí ń fún ọ lórí. àbí ẹ ẹ dáàdi wa ẹ ẹ ṣé ẹyin náà lẹ lẹ ṣe yìí sira a b'a da wo bi fún ọkàn mu ó dìgbà táwọn yòókù bá dé ọ́ àlọ́sọ oúnjẹ náà jẹ ẹ ọ̀yà wọlé lọ wọlé lọ. ọ̀gbẹ́ni májẹ̀dúró ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ́ọ̀tì ẹ̀. ẹ̀yin ọmọ ẹ̀ka ọmọ ṣíbọ̀ baba gori. Eh. baba gori. sọ̀rọ̀ jàre wọ́n máa ṣe bí olówó wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀. àwọn ah, náà wọ́n ló ti get ara àwọn olówó ìlú yìí ni mi ṣùgbọ́n owó yẹn gangan ni ò tí ì dì mo dẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ mo fẹ́ bá àwọn Dangote nǹkan kan gbogbo àwọn èèyàn tó wà lókè yẹn pátápátá ni mo fẹ́ bá lájọ máa máa fò lókè wọ́n má wọ̀rì gbogbo ibẹ̀ ni mo ti get bó ṣe ń sọ̀rọ̀ o kò bí wọ́n ṣe ń rówó. sí sí posture tí ó wà lórí bí bó ṣe dẹ́mọ ẹ tó ń dẹ́ngẹ yẹn ó fit pé kọ́ máa pè ní orangutan. ẹ orangutan. ọba ọ̀bọ pé chimpanzee àgọ. ṣọ́ọ̀bù ni mo wá jọba. no ó mọ̀ kó ṣe farabalẹ̀ lórí igi yẹn ó dàbí bó mọ ẹ lára ni. no problem irú àsìkò yìí kò ń ṣe àsìkò tí mo gbọ́dọ̀ gba ẹ sódì. olówó dẹ̀ ń ṣọ̀bọ̀. náà àkíyèsí ni mo fẹ́ pè é sí. sọ̀rọ̀. ìṣe ìgbà tí òun bá mi jà ń jọ́sí tó ń embarrass mi tó ń dọ̀tí mi tó ń múlẹ̀ẹ́sì mi nítorí ìyàwó ẹ̀ ṣùgbọ́n hmm. mi ń bínú wípé òkè kí wọ́n máa ṣọkọ kí àwọn ẹ̀ máa ṣèyàwó olóògbà bọ̀gbà tó fẹ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu òdì ló gbọ́ sí mi ò ní kó léyàwó ẹ̀ lọ wọn kí bó ṣe léyàwó ẹ̀ lọ yẹn àwọn èèyàn ti ń fojú ẹni tí ò responsible ẹ̀ because tọ́mọkùnrin ò bá ti níyàwó ńlé is not a responsible man you see o gbọ́dọ̀ máa ṣe bí responsible man o ti bẹ́ẹ̀ ń sìn ìyàwó ẹ̀ tó lé lọ yẹn ẹ̀rọ ni o jọ̀gbọ́ ẹ̀rọ ni o bó ṣe jẹ́ ni. dọ́tún lọ kí ni lájọ orí ọ̀rọ̀ tó sọ gangan kí thank you kókó ni pé bó ṣe lóbìnrin nínú ilé yẹn kò dáa èmi wá bá ń sìn ìpókè ìyàwó ẹ̀ yẹn ká wá wa lọ síbikíbi tó bá wà ká lọ dọ̀bálẹ̀ ká bẹ̀ ká mú wọlé wá padà akọ máa sọ fún ni pé ìyàwó yé ṣe bí ọkọ o máa ṣe bí ìyàwó kọkọ ẹ máa ṣọkọ nínú ilé sẹfìn ní mi nàní. sọ̀rọ̀ mbẹ. kò sọ̀rọ̀ mbẹ. bẹ́ẹ̀ mo sọ. wá jẹ́ kí n já ẹ̀ tán àwọn èèyàn ti ń sọ̀rọ̀ ẹ nínú ilé. pé kí ni. wọ́n ti ń hate ẹ̀ náà. ṣe lórí ọ̀rọ̀ ìyàwó mi tí mo lè lọ. wọ́n sọ wípé ó mọ̀ pé gbogbo àwa ta níyàwó mẹ́ ẹ̀rù ti ń bà wá. mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ from time ìwà àti ìyàwó ẹ̀ àlọ́ pàǹtọ́físà nípa wípé tó bá tẹ́lẹ̀ bá ti dèrè orí bẹ́ẹ̀dì wíwá lóòótọ́ máa ń pa ipa ipò ipa ipò ipa ipò ipa ipò ipò ìbára ìbára ìbára ìbára ìbára ìbára ìbára ìbára tẹ́lẹ̀ bára gbogbo lérú o ti bẹ́ẹ̀ sìn gbogbo yẹn a ti mọ̀ pé bóyá ìyàwó ẹ̀ ṣe wá sílé ẹ̀ sì wọ́n máa wíṣ oníkálukú ti ń dọ̀jì ìyàwó ẹ̀ o ti bẹ́ẹ̀ sìn. and again obìnrin tó bá jẹ́ oníṣe nínú ilé ṣó yẹ ibi tó máa ti kọ́kọ́ mọ̀ ó lè kọ́kọ́ gbóúnjẹ dé ẹja kan ló máa ń fọ́kọ́ tiẹ̀ àwọn abẹ̀já méjì bàbá agorí o ẹgbàá o mo fún yín o ó ń bà kàn bọ̀ ni o ọkọ ẹ̀ ò dẹ̀ nígbà irú èmi sìn yàgbọ́ra lé bó ṣe wà yẹn mo ti ń sọ mi lè jẹ́ kó kí ẹ jù torí you are yes yà lónìí yà lónìí yà lónìí ó dẹ̀ lè affect tí o ti gbogbo orúkọ báyìí ló lọ lọ́wọ́ mi dẹ̀ fẹ́ kí insult yẹ kó bá wà fún ẹ dasọ. kò jẹ́ sọ kí n jọ fún ẹ lọ́rọ̀ pé obìnrin yẹn ẹ má pè dùn rárá ọmọ ń bọ̀ bẹ́ẹ̀ ni mo ti mú ìyàwó mi bọ̀ láìpẹ́. o fẹ́ fẹ́ ìyàwó mi. ìyàwó mi ń bọ̀ láìpẹ́. Ah. what's the problem. what's up G. what's up bua. o ti tán ni ẹ má rọrùn. bàbá gorima ti ń ṣe bí ọbẹ̀ ọbẹ̀ ọkùnrin the most useless arrangement ní tẹ́lẹ̀ ó ti wá ṣàpò wọn ti jansen àgádágodo tíyàwó ẹ̀ ti yẹn ló jà bàbá máa gbé ìgbésẹ̀ lórí ẹ̀. hello engineer ẹ ẹ kúrò lẹ ẹ rọra òwò ẹ ṣe gan ni báwo wà ni báwo ni ẹ ti fẹ́ parí ẹ̀ ah, ah. ẹ ti parí ẹ̀ ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ ṣó fáìn dáadáa ẹ ṣeun ẹ ṣe ojú òní tì yín tí yín náà dá lágbára ọ̀la àwọn ọmọ yín náà rà láàánú ẹ ṣe mo dúpẹ́ àárírà láìpẹ́ ṣe ti gbọ́ ẹ ṣeun ẹ ṣe ẹ ṣe gan. àwọn ọmọ ń gbà pé arígbábù. bàbá pẹ̀lú mi. owó yìí nínú mi. bàbá pẹ̀lú mi arígbábù o. Ah, ah, ah, ìyẹn lẹ́nu ẹ náà. bẹ́ẹ̀ni. kí ló ti pè mí sísìn. arígbábuwó. kí ló sọ sísìn o. arígbábuwó olè olè aṣẹ́wó. ẹ máa gbà mí kẹ ìyẹn lẹ́nu tiwọ èmi ni wọ́n lanu pé báwọn ó dà pé ilé ìdìfẹ́ máa sùn ẹ ilé ti sùn ẹ jọ jàre nítorí ẹ ti káwọn áńgà méjì yìí sìn. ṣé àwa ni áńgà. bẹ́ẹ̀ ni ẹlẹ́ǹjáde gbogbo àwọn tájá tẹran tẹ kó sókè ta ló fẹ́ bá yín fún ọ lóúnjẹ. ẹ ẹ arígbàbuwọ ah, ah. ẹ jẹun torí Ọlọ́run ṣé àwọn president lọ́la àwọn gómìnà ọjọ́ ọ̀la àwọn ọmọ alálùbáríkà ló ń pè ní ọmọkọ́mọ bẹ́ẹ̀ yẹn. gbẹnu ẹ sàn aṣẹ́wó onírun góòdì. darling darling má nira ẹ lára má nira lára inú ló ń bi ara ló ń ta ó ti pẹ́ ta fọ́ ọkàn ọ̀dà ọ̀dà wo wo wo jẹ́ ń tẹ̀ wá tiẹ̀ wá padà sọ̀rọ̀ tiẹ̀ sórí wọ̀nyí hmm? wọ́n ní tí ilá tó bá ti ń ṣe bí kò ti ń ga ju ẹni tó ní lọ gígé náà ń gè ìbágbépọ̀ èmi àti ẹ ọ ti dópin báyìí. láti last year. láti last year lọ́ọ̀ sí lọ. ìwọ tó fẹ́ dáná sun tó tún kó petrol tó tún dà yẹn tó fi para oníranù tó o ṣe ń lọ yẹn tó bá dé tó bá bá mi nínú ilé ìsọpọ̀ mọ́. àlọ́ máa lè ní ẹ ọ máa lè ní ẹ ẹ mọ̀ pé kò síbi tó ń lọ ah. Ah, ah, èèyàn rí erin báyìí mm, erin lákàtàbù olóhùn rí nǹkan fìlà ó lè rọ́kùnrin báyìí kò ní ó mọ nǹkan tẹ̀mí arígbábowó tí ń bù sára tí ń bù sẹ́tàpò wò fún ìsọkúsọ tó ń sọ yẹn ọ̀wọ́nulé ọ lọ kó gbogbo ẹrù ẹ ọ kúrò nù lé ìfún mi. wo ọ̀gbẹ́ni dúró àti wà táwọn áńgẹ àgàgà lára gbígbẹ yìí ẹ dúró kẹ máa wòran tí tí ń bá wọlé tí ìgbàkẹ́rù mi jáde sọ pé mo àlè. ọ̀dà fún nǹkan tó sàn yẹn ìyìn tún wá lọ bí kankan ìyìn dúró sí ibà tó máa fi kó gbogbo ẹrù ẹ èyí tó fún yíyà àtẹ̀yí tó wọnú ẹ̀ ọ̀ ní nǹkan tó ń kó ó yá lọ. onírèké àgbàjá wọ́n ní kó lọ kẹ́rù ó lè lápò lára gbogbo ẹ̀ níní orí ọkùnrin bá olóòrò orí nǹkan. ó sùn mí o èmi ti fẹsẹ̀ wọn kan fún tẹ́lẹ̀. ẹ wo wo wo wo jẹ́ ń sọ fún ẹ lórí lílọ tó lọ wọn kò lè lójú fifteen minutes wọ́n ti kó gbogbo àkísà rẹ̀. yàrá ìlèmí ti ẹ̀fẹ̀ mú un. ẹ jẹ́ yàrá ẹ̀ lọ́kàmọ́yàwó ilé. nínú ìlú àbẹ àwọn sí yòó. I want to see you at the come. Wait. Eh, I, I want to see you. Okay. Uh, say, say you know, say my my wife no there and she don't go. Uh, know so uh, food no dey house and uh, i need i need small money to just dey okay so i wan make you borrow me uh, four four thousand naira you go dey okay no worry i go give you back o. Oh. i no hear wetin you talk. i say make you borrow me four thousand naira now. make i borrow you four thousand naira. i say four thousand naira. ah ah baba gori you know say you get problem. ah. Eh, no at the end that day wey dem tell you say man, you no pursue your wife you pursue her, you dey do strong girl you dey do strong girl you dey do strong girl you pursue come out. you don't know say anytime wey you beat your wife or you pursue her, you must get problem now. you don't see the result now. uh. Ah. you don't see am see my wire They don't cut am since i never get money to pay them, baba i don't get money. okay you know wetin okay. Eh. you know wetin yeah. you know wetin i think god begged you okay. make am two thousand I don't hear you. Uh uh, uh, uh, uh, One thousand. I don't hear you. Five hundred. I don't. I, I mean, <laughs> I don't hear you now. Umuma. Ah. Oṣù táwa jayé lè dájú wa. Ìwé la fi ti lẹ́ jayé. Olólórí kan fi kọrin kí àwa. Abẹ́lówó dájú wa o. Abẹ́lówó dájú wa o. Ẹ̀rọ àrídìí nílé dádì wa ṣọ́pà nílé dádì wa bábẹ́jẹ̀ nílé dádì wa gbogbo kan nílé dádì wa. àwọn ọmọ akúnjẹ ládùúgbò. ṣé sèpò ní burú sá inú ilé ìtẹ̀wé lẹ́tí ṣe ogun ọ̀pọ̀tẹ́ ṣe. bàbá lẹ ṣe ń sẹ́ni ká ṣe pàdé ilé dádì wa ìlú lágbàlá dádì wa ibi ìfẹ́. bàbá lẹ kí ló ṣẹlẹ̀ gangan ẹ wá náà ṣé kọ́tẹ́ sọ ni pé a lè bọ́ sígboro bẹ́ẹ̀ ká lọ ṣàyè tán bá kó wa ẹ̀ nígbà alẹ̀ stop ṣe bẹ́ẹ̀ bàbá. ẹ̀wọ̀n kan tẹ́kọ̀ọ́ máa ṣe fíìmù kò nídìí ká pariwo jù ẹ kò bá mi ṣe kiri ẹ bá mi kíra fún bàbá yìí. wọ́n ṣe orí rẹ̀. Ah. ẹ ẹ ẹ dáàdì mi ni mi jọ. àwa là ń ṣe orí burúkú jàre. ẹ̀wọ̀n kó bàbá ẹ̀kọ́ bá fi kalẹ̀ sí bíbá yìí ni ló bá tọ́ this is for you Don't tó fi ń kánjú kí I don't know. ẹ̀kẹ́. ẹjọ́ ẹjọ́ ẹjọ́ kí ọjọ́ àrùn ṣe wọn mi ti fẹ́ láàrin ọlọ́run nígbà táwọn èèyàn bá lè já. bàbá ọláyínká tó ṣáì pọpà. ẹ bá gbà níkẹ́ bàbá yìí máa wọlé lọ ní kẹ. o ti wà láti kan lẹ́rù. ìrẹ́ àlá ni kì í fẹ́ láwọn lọ́rùn. láti rẹ̀ ọjà ẹ lọ. o ṣọ́ máa ní. ọjà ẹ lọ kájọ ọjà ẹ lọ fílẹ̀rì tẹ̀lé wọ́n ti ẹ̀ lẹ́kùn kan. ẹ mọ̀ pé ayé tó ṣẹlẹ̀ ẹ má fọ ọkọ̀ búlẹ̀tì àbá mi jẹ́ hmm. ọmọ tó bá fọ ọkọ̀ àgé jẹ́ àgé Eh, ẹ ṣe mọ̀ pé pupa lèmi láti ilẹ̀ mm-hmm. kí baba náà tó fẹ́ mi mm. mo dẹ̀ jọ wọn dáadáa ẹ mọ̀ káwọn náà pupa ẹ má lọ lù para o. láéláé ọlọ́ọ̀ni jẹ́ àrínà nù kànga mo fẹ́ kí olówó orí wa kó lé mi bọ́ta <laughs> inú gbádùn tí mo wà yìí náà ni mo fẹ́ máa wà. kò síbi tẹ́ ẹ ń lọ. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo. so orí burúkú lẹ kó jókòó síbi tẹ ẹ ń rojọ́ àwọn ọmọ àwọn ọmọ ọmọ àlè tẹ kó wa. Eh. owó jẹ́ sọ fún ẹ ọjọ́ wo lo orí mi ti mú sìgárì. àtìgbà títí jogún lé lọ́ọ́ bá mi kò sẹ́ni kankan báyìí tó wọlé síbi tó ń mu sìgá. baálé wa èwo eh, ni ìṣọmọ yín inú gbogbo wọn àtẹ̀tà àbí sọ̀hún àtẹ̀tà àbí síbí ah. àtẹ̀tà àkódébí gbogbo wọn náà lọ́mọ yìí. sọ̀rí ṣe mu rí ni. ẹ lóòótọ́ ẹ̀ mu sìgá àwọn ẹ̀yin náà lẹ́ni ká máa ká ọmọ yìí bọ̀ ń bí. owó gbégbégbégbé gbogbo ẹ̀ máa sọ́hún járe gbégbégbé kọ́ bá rí ẹ wo jẹ́ sọ fún ẹ àtìgbà tí ti jẹ́ lé lọ́wọ́ bá mi mi mu sìgárì àbórí mi kí mu sìgárì ni ọwọ́ lọ kó gbó tajà tẹ̀ wọ́n lọ kó wọlé wá fún mi wo ẹ ra sí kíni ẹ yọ èyí tí ń ṣe tèmi nù wọn àwọn tó bá jẹ́ tèmi nù wọn nìkan ní kẹ́kọ́ lẹ̀. ẹ yá lọ wá nǹkan ṣe sọ̀rọ̀ wọn bá wọn. Ah, téèyàn bá ń bímọ ẹnu ẹ máa ń ka ọmọ ẹ ni ó sì gbà pọ̀ mọ́ wọn làwọn ọmọ ta kó wáyé ó yẹ kó tẹ̀ wọ́n papọ̀ ni ewo làbọ̀ ọ̀sẹ̀ máa sọ fún wa kí wọ́n mu sìgá. Ah, àkókò jẹ́ ìyàwó tèmi. bàbá náà bàbá náà. ẹ kálẹ̀ ah. ẹ kálẹ̀. bàbá wa ni babalálọ̀ náà rán mi sí sà. iná ló ṣẹlẹ̀. wọ́n ní kí n kówó ìfún yẹn sà. owó. wọ́n ní kẹ́ ẹ fi wá nǹkan. sọ́mọ̀ kí mo búrò kì í. àmì ò mọ. níbi bí. wọ́n dẹ̀ sọ pé tó bá dọ̀la pé kẹ́ ẹ ojú sáwọn sà. láàárọ̀ la. bẹ́ẹ̀ ni sà. ó dà. bẹ́ẹ̀ ni ìdúpọ̀ rẹ ni. àtẹ̀wá sẹ́yìn ìdá ti pa mí kú o. alọ́rin náà pẹ́ náà bẹ́ẹ̀ni ẹni ẹ fẹ́ rí mi. ọ̀rọ̀ yẹn ṣe láàrin mi àti ẹnì kan. ẹ ló wà ń ẹ ló. Ah. káàbọ̀ jẹ́ yìí rárá má ló ṣe débi. mi ti sọ̀rọ̀ fún ẹ iṣẹ́ ọ̀rẹ́ mi àti ẹnì kan ìyàgò rí iṣẹ́ mi láàrin wọn bí mo ti rí ẹ̀pìn wọn méjì àgbá ìwà ọ̀nàjà kúrò mọ́ tuntun wọ́ a gbọ́dọ̀ ṣe bàṣẹlẹ̀ yọjú títí náà àmọ́ ìwọ fún ààrẹ ó yẹ kí wọ́n pa kí sára fọ̀pọ̀bìnrin ẹ̀kú náà dọ̀rẹ́ àbíkẹ́ ní olóhùn aṣọ kò máa ń ṣéǹjì ìwọ fún ààrẹ ó yẹ kí wọ́n ní máa kó máa wò sára nígbà bá mi ṣẹlẹ̀ sí wọn. ẹ mọ ẹ wo bàbá nǹkan tó ń ṣe mí lélẹ̀ ó mọ̀ pé ẹ̀tọ́ mi ni kinní yìí o ohun tó dẹ̀ máa ń jẹ́ kí inú mi dùn lélẹ́ yìí tí mo fẹ́ràn gan wá fi ń dùn mí. bàbá mi ẹ má má dáhùn ẹ má má dà lóhùn ẹ má má dá bàbá gorí lóhùn ẹ má sọ kọ́tàkọ́tàn hàn ni ẹ má má dá lóhùn ẹ dákun ẹ jọ ṣé téèyàn bá fẹ́ yàwó ṣé jíjìn pa ni kéèyàn jìn yàwó pa bàbá gorí yóò ṣe lónìí yóò ṣe lọ́la yóò ṣe lọ́túnla yóò ṣe ńjọ́ mẹ́rin yóò ṣe ńjọ́ márùn yóò ṣe ńjọ́ mẹ́fà ó dídí ọ̀sẹ̀ kan ojoojúmọ́ ni mo ń ṣe ẹ dákun ṣé kí n kú ni ó fẹ́ yọ ẹ̀mí mi lé lọ́wọ́ ni o bí ìgbà tó yàn mọ̀ mọ̀ mọ̀ràn tó sì fẹ́ mọ̀ ṣèyàn ká nígbà tá a ti kọ́kọ́ bẹ̀rẹ̀ èmi wò pé tọkùnrin bá pé èèyàn gbogbo àtọkọ èèyàn bá pé èèyàn ní kéèyàn mọ̀ dáhùn àmì eléyìí ti wá pọ̀ jù ó ti fẹ́ pa mí mo wá lóyún ó wá ní mo ṣe lóyún ẹ jọ kí ni rìsọ́ọ̀tì kí wọ́n mọ̀ jìyàn lójoojúmọ́ oyún kọ́ ni rìsọ́ọ̀tì ẹ̀ ni. ṣé o gbọ́ bagori láàrin màtì rẹ kí ọmọ sọmọ bí rẹ kọ́ mà lóyún lójoojúmọ́ lójoojúmọ́ lójoojúmọ́ nígbà ẹbí rẹ̀ sọ iṣẹ́ òfẹ́ pa òun ìwọ́n pa lóde ìbomi lẹ́nu rẹ̀ láì ṣàjà kó ṣàjà gbẹ́ dọ́dọ̀ rẹ̀ ìyẹn gbọ́dọ̀ fètò sí ètò wọ́n ń pè é lóyìnbó ń sọ fèsì wọn bíbí family plan kí ẹ̀ bá dábàá ṣe oṣù mi ṣe níwọ̀n kó ṣe sùúrù ó sì mẹ́dọ̀. mi ò ní kó kó kó bójúmu àbó bójúmu o mi ní kí n ṣe àbí kí n má ṣe o mi ní ó kéré jàbí kó pọ̀ jù mi ní nǹkan tó sọ òtòtọ́ ni àbírọ̀ o nǹkan tẹ́mi kàn sọ ni pé ṣé tí ọba lóyún kò dáa kí wọ́n ṣe máa ṣe ṣe síbẹ̀ ni. ìgbẹ́ yìí lórí láti gbọ́ káwọn bá yẹ wà wà láàbẹ̀ tó gbọ́ dùbà obìnrin gbọ́dọ̀ fà ilé ọkọ rẹ̀ nígbà wọn bá wà ní stage four lóyún. dájú ṣé bí wákàtí wákàtí wa ni yóò ṣe láago kan bàbá gorí yóò ṣe láago kan yóò ṣe láago méjì yóò ṣe láago mẹ́ta yóò ṣe láago mẹ́rin bó bá dọwọ́ aago mẹ́fà bàbá jáde yóò sáré wọlé ni o bí ìgbà pé ó gbàgbé nǹkan sínú ilé ni o yóò sáré wọlé tí làágùn burúkú ọmọ bọ́ lára rẹ̀ tí wọ́n bèrè pé kí ló dé yóò lò ya láago mẹ́fà láago mẹ́fà láago mẹ́fà kéèyàn òkè obìnrin mọ́lẹ̀ láago mẹ́fà ọ̀rọ̀ mi ò yẹ yín ni tó sì ti ṣe bí ẹ̀ márùn kó tó lọ ẹ̀yìn orí pé kú lè yàn ikú ni o ikú ni o bàbá koríko wọn fẹ́ pa mí ni o o. ẹ wò ó ibi fẹ́ ká máa tèmi fọ kẹ méjì kẹ fa àwọn ẹmọra. dáàdi wa fa wọn lè fọkọ rẹ mọra. dáàdi wa àgbọ̀yé dáàbà fẹ́ ìjọ yẹn sọ̀rọ̀ bàbá gorí èmi ọ̀lọ́mọ. nísìnyí ìjọ yẹn. èmi ọ̀lọ́mọ èmi ò ní jẹ́ kí wọ́n rún mi pa. ẹ lè rún ẹ pa ó lè ti gbọ́. tó sì padà tóbi kò tóbi kéèké. Hmm. Ah, èmi yé mi o èmi má yé mi èmi yé mi o èmi ò ṣe mọ́ ó ti tó láti ṣe ìtàbẹ́kùtà márùn-ún tó lè wọ. wọ́n lè famọ́ náà. wọ́n fọkàn nù. wọ́n bọ̀ jẹ́ lọ́wọ́ sọ̀rọ̀ wọ́n bọ̀ jẹ́ máa ń ṣe ń kọ́ pápá rẹ̀ àbọ̀jẹ̀ sọ̀rọ̀. sinmi sílẹ̀ mọ́ kọ́ fọ́kàn. sinmi sílẹ̀ tìmílẹ̀ ọdún ìfọkọ ìrora ní ìfamọ́ra má ná ṣe jù má yẹ ká ṣe jù lọ tìmílẹ̀ kẹ́lẹ́ ẹni ìjà ìrọ́bà tó jẹ̀bi kó wọ́n rà ká ìjà ìjà tìmílẹ̀ jọ tìmílẹ̀. fẹ́ fi máa sùn. kí lẹ bàbá sókè. Hm? olè ah. ah, ẹgbà ẹgbà ẹgbà olè kí fẹ́. fifteen million tó gbé wọlé lánàá owó ilẹ̀ tó ta òun lọ wá gbà. ìnílẹ̀ ọkàn ah, gbogbo ilẹ̀ bá mi títa títa gbó ẹ kò sí nǹkan kan. àwa ṣe lè rí ìbàyọ̀ aláṣọ ti yí ẹ̀ ṣùgbọ́n ayé bẹ̀rẹ̀ sọ̀rọ̀ yìí òjijì ẹ̀ làwa jẹ́ gbogbo ṣé ìgbàlópa tá à ń tẹ̀lé ẹ tó ti yí ẹ ẹ o tó gbé ọ lórí ìgbà ìlànà tó gbé wá fún wa ká lè máa lọ. ṣèyí ṣé n tó ń sọ òun ṣèyí. àgbáyé ó ah, ah. délé mọ. Ah, irọ́ irọ́ irọ́ ìdó lè mọ. ṣó lè lórúkọ. irọ́ ẹ ẹ ń ṣe ṣèyí ó lè ní ó lè ní ẹjọ́. fifteen million yẹn gan wa gbà ó ń dà. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ìdúró kankan. ṣé rí tàbá pa ẹ̀ sìn ó kọ̀ máa kú dànù ni adẹ̀tún máa gbowó rẹ̀. òun dà. ó dà ó dà ti gbó ti gbó ṣẹ̀ṣẹ̀ ẹ sáà nípa mi wà wọn ẹ jọ ó wà ní kọ́bọ̀dù. ọ̀gbọ̀n tí náà rẹ wá. Ah. ọ̀gbọ̀n. Ah, ogun ogun gba mi lẹ́kún fẹ́ kú lọ́dún. gbójú sókè ó ti kú múbi. Ah! <laughs> Ah! Ah! ayé ayé ayé mi ayé mi owó mi ẹ̀yin dà. ẹ wo àwọn ń bọ̀ ní tiwọn. ìyá ṣèyí dà. wọ́n ń bọ̀. dídé ilé ìkàrẹ́ à ń sọ nǹkan tó lọ ń jókòó kí ló mú ọjọ́ kò wò wò dóbà dóbà dóbà dóbà kí máa wò ẹ́. kí kí kí kí kí wà ní tèmi tó wà ní. balẹ̀ arígbọ́bu olówó orí mi. àrí ẹ̀wò ló ń bá gbowó. ó ó jẹ́ sọ fún ẹ ṣèyí ọmọ rẹ dà ó lè ní o ó lè. ṣe yóò sì ń lè. fifteen million naira mi lọ jí mọ́jú òní ṣe yìí ṣọlẹ <laughs> ṣe yìí jalè mo mọmọ tí mo bí. ṣé ń ṣe pé nǹkan ti ń ṣe ọ mo ní ṣe ìwájú fifteen million mi mọ́jú òní ọjọ́ lẹ́wà ọmọ mi jalè. ẹ wo bàbá náà ìta ń sọdún o ṣé ọ̀rọ̀ fifty million naira tẹ̀ ń sọ ìkò ní ṣaláì má jẹ́ kí ẹ fẹ́ mi lówó tv tá a jọ sọ ṣá. tẹ̀ ń ṣe pọ́pọ́lọ rẹ ti yọ. wo kì í ṣẹjú ẹ à ń sọ owó gidi fifteen million ọ̀hún sọ pé kíní kan èrún owó ta ló wọ́n wá wo mi tẹ̀ lọ́rọ̀ kan tí màá bá ọ sọ sọ́rí ìwọ àti ìwọ yìí náà ẹ kì í ṣẹjọ́ yìí èmi mo gbà yín mo gbà yín táwọn máa lè tẹ lọ́ọ́ bí káàkiri níta ẹ wo tajá tẹran gbogbo ọ̀lẹ́ kó àwọn náà ti wá jà mí lólè nsìn ẹ̀ sori bí ń lọ báwọn police station ń lọ wọ́n á kó wọn wọ́n á tọ̀ yín gan mọ́ ẹ̀yin ẹ̀ má wá àwọn ọmọ yín. wọ́n á kẹ́yìn gan méjì ah, mo gbà yín táwọn ọmọ àlè ní ìgbà mi ẹgbà yín báwo. family rẹ ń tó nílé ọ̀hún. ẹni tó nílé ọ̀gá mi ló nílé sà. ọ̀gá tirẹ̀. bẹ́ẹ̀ni sà. ẹ ìrètí lọ sọ fún pé arígbábowó ló à ń ta. ìrètí ah, kọ́ lórúkọ ọ̀gá mi sà. obìnrin kúkúrú kan báyìí tó dúdú orí rànmúrànmú báyìí ìyá pẹ̀lú mi. Ah, ọ̀gá nìyẹn. Ah, ọ̀gá tiẹ̀ ni. bẹ́ẹ̀ni sà. lọ sọ fún pọ́kọ rẹ̀ arígbábowó òun ló wà ń tà ń ok sir ẹ wá dúró síbẹ̀ sir. ah kí n dó síta n lè wọlé. wọn ò fún ní instruction ní sá bí akẹ́wà <laughs> jókè sáré lọ sọ fún wọn. ẹ máa gbà mí kẹ lọ sọ fún parí gbàgbó owó ló wà ń tà mí. ẹ dó síta ẹ sáré lọ sọ fún wọn. gbàgbà mí kẹ èmi máa dó síta lọ. báwo ló ṣe mọ̀nà lémi ta lójúwe lémi fún ẹ. èmi arígbábowó àbàbà pẹ̀lú wá wá kó rẹ kúrò bí nǹkan dàbí toothpick kó sì kúrò ọkọ àti ìyàwó fẹ́ sọ̀rọ̀ nsọ wá. ìrètí sọ̀rí ẹ èmi mà ní arígbábowó. ta lọkọ. bàbá pẹ̀lú mi. ọkọ rádaràda wo ló ń sọ téèyàn bá tiẹ̀ wò wá tiwọ̀ yẹn yọ ọ lè bọ́kùnrin mi dòwò pọ̀ má wàá gbàgbé o wípé mi obìnrin yẹn náà rèé tó ló pàdé mọ́ báwo wá ló ṣe wá jẹ́ bàbá pẹ̀lú mi ó ń ṣe bàbá ọmọ tèmi. báwo ni òsín níjọ́ mọ́ mi ń mú òwò ọ̀hún sí irú obìnrin báwọn tó máa gbàwò ẹ̀gbẹ́ ẹ̀ èmi ní bàbá pẹ̀lú mi lọ́ba ń pọ̀ mọ́ mi gan wá ẹ wo ẹ ìrètí ẹ yá wọlé lọ. wo ọ̀gbẹ́ni gbẹnu ẹ sọ ìwọ wá ní báyìí. kí ló ń pè fún. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó kọ́ bọ́ síbí fún mi òkú rẹ lọ sọ́run jáde àwọn nǹkan. bí a wọlé lọ. mo fẹ́ jáde tẹ́lẹ̀ ṣùgbọ́n mo yẹ bọ́ síta tí mo rán ọmọkùnrin ńṣe nínú mi ga ebi ń gbé mi màá wọlé màá lọ bì í sìn kí n tó bì tán tí bá máa fi jáde má jẹ́ bọ́ ọmọkùnrin nínú ọgbà. ok. yes ma eré. what nonsense. sórí ẹ ò burú sá àwàdà ní í ṣe jàre. adájọ́ wọn ṣeré dájọ́ ẹjọ́ dájọ́ ẹjọ́ ẹjọ́. òkú ra ẹkọ dájọ́ ẹjọ́ ẹjọ́ sáré. ìrètí o dájọ́ ẹjọ́ wọn lè dájọ́ dájọ́ ẹjọ́. ìrètí. dájọ́ ẹjọ́ ẹjọ́. ìrètí. dájọ́ ẹjọ́ dájọ́ ẹjọ́. Thank you. ó ti yẹ hmm. ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé ṣọ́ọ̀ṣì everybody máa sinú ẹ̀rọ àṣà. bàbẹ́ bàbẹ́ bàbẹ́ bàbẹ́ bàbẹ́ bàbẹ́ bílẹ̀ babalẹ̀. kí ni ń ṣẹlẹ̀ ń bì. kò sí wàhálà à ń plan bá ti fẹ́ lọ church níjọ́ sunday. kí ni wàá mú ọ̀tọ̀ wá sáré. èmi bàbá abẹ ọkọ yẹn ká mọ̀ pé ẹ ti ń bọ̀ náà. ẹ̀wẹ̀ yín guys ẹ máa ń fall hand kí ló ṣẹlẹ̀ náà bàbá náà kì í ṣe bébì wọ́n já sí wọn mọ bó ṣe lọ ẹgbẹ́ ìwọ́ta káàárẹ̀ ká lè lọ sí next assignment. ẹ confam ilé ìsọ̀rọ̀ wọ́n kọ́ síbi tó wà ẹ lù wá. wàá pẹ́ wàá pẹ́. ọ̀pọ̀ sí mi rìn gbà náà tó wà rí bẹ́ẹ̀. bàbá náà sà gẹ́gẹ́ bí ẹ̀yin bàbá wa pẹ̀lú àwọn abiyamọ míì tó dáa tó máa ń gbàládùra pé kí ọmọ gbẹ̀yìn àwọn kó jogún àwọn ṣẹ̀mọ̀ bẹ́ẹ̀ náà ṣe jogún lẹ́yìn lọ́wọ́ bàbá yín tẹ́yìn náà bá wá dàgbàdàgbà tẹ́ bá kú jọmọ báwa la máa jogún lé. Ah, ah, tún lọ́hùn tún. wọ́n tó wá ṣẹlẹ̀ ń sìn ni pé àbámẹ́sà ẹ gà sà ẹ mọ̀ gbà. àfìdọ̀bálẹ̀ fún yín o. bàbá náà. bàbá bàbá. oúnjẹ ọmọ ni kò ní korò lẹ́nu yín. àṣọ bàbá bẹ̀ fílẹ̀. ibo lẹ ti rí irú àdúrò owó báwọn. ṣẹ̀rú owó yẹn. ṣé ìṣègùn ẹ ti ń jalè mọ́ nǹkan tẹ́lẹ̀. ẹ ah, ah! Eh, orí mi kọ́ hmm. ah, ẹ fásún. ṣé dájú mi ń jalè. rárá o ìwọ́n mi ń jalè. ìwọ́n mi ṣẹlẹ̀ sá. ṣe rí owó tó wà lọ́wọ́ yín yẹn ó ti yẹ. Eh, iṣẹ́ yẹn. ó ti yẹ. Eh, iṣẹ́ yẹn. ṣe rí owó tó wà ní envelope tó wà lọ́wọ́ yín yẹn ẹ bá fi wálé síbi tó jìnnà ẹ má dúró ń tòsí o torí ìtìjú ẹ̀wá bi tó jìnnà ẹ gbalé síbẹ̀ because sẹ́yìn kí n gbalé ẹ ní sùúrù sà nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé àtìtà àtìtà lè yọ ọmọ tó nílé kọ́má kà yín mọ́ sà kàmá kọ́má bà yín lé o. Ah ìwọ ọlọ́run ǹjẹ́ ń wàá fa bẹ́kùnbẹ́kùn fúnra mi báwọn nígbà tí ń wà jẹ́jẹ́ pẹ̀lú ìyàwó mi nínú ilé tí wàá níyẹn ò tó mi wá rí òde lọ káwọn máa lè wọlé àwọn ọmọ àlè ọ̀hún àwọn náà ni wọ́n á ń mí lọ́tún sósì lọ́tún sósì. So ǹjẹ́ ń wàá fọwọ́ ara mi fa ìdààmú fúnra mi báwọn. ìwọ ọlọ́run ìwọ ọlọ́run èmi àrígbábowó èmi àrígbábowó ni wàá sọ odindi àárọ̀ mi dalẹ́ lójijì báyìí. madam ṣe fẹ́ gbọ́tọ̀ ṣe fẹ́ gbọ́tọ̀ ṣe ti bá sọ fún iṣẹ́ máa gbọ́. ìwọ ẹnjìnìà mò ń gbọ́ yín. ṣe rí òkú a mọ̀ pé kọjá yìí. ìkọjá yìí yẹn pọ̀ gidi gan ni o ah, tó bá sọ pé ìkọjá yìí oorun orí kẹ̀kẹ́ ọ̀nkúlẹ̀ kan máa pè bẹ́ẹ̀ ah, kó tó ṣe dáa a kò dá o tó bá jẹ́ mi gan náà bóyá ẹ̀yin lẹ̀ gbọ́n mi àbábúrò mi náà èmi náà lè máa gbà bọ́ tí bá ti wá rò síwájú tí máa rò sẹ́yìn tí ọba ti ṣẹ̀ tó bá ti wá mọ ẹ̀ṣẹ̀ àhà tó bá bẹ̀bẹ̀ àwọn yẹ kí wọ́n dárí jì ní ẹ wo ẹnjìnìà yìí lẹ ń sọ̀rọ̀ báyìí ṣé ẹ máa dúró ìyà tí mo jẹ lọ́dọ̀ àwọn ìgbà gbogbo ni mo máa jẹ ya gan àmú hmm. ah, máa jẹ ya kó ṣe pé mọ̀ sí ẹ̀yin ẹlẹ́wọ̀n sọ́ọ̀sì pé kí n dáríjì. à ń ṣe ọlọ́run dáríjì wá hmm. kò sẹ́ni tó perfect ṣé ẹ rí perfect person rí ni. sókè kí ọmọ tẹ bí kan ẹ má bàbá mi fún àbí. ẹ ń gbà mo bí mi nǹkan mo lẹ́yìn kan yẹn ti tó ẹ wo mi ò fẹ́ wàhálà àdìgbà buwó mọ́. ẹ ẹ sọ fẹ́ fẹ́ lómi àbí saint àbí perfect man tó wà hundred percent okay ẹ má yẹ kí n tọ́ yín ṣe báwa náà rèé kò sáké omi tó bá fẹ́ kankan gbèrò gbogbo ayé mọ́ra wọn ni o ọlọ́run ló ṣe ńlá ríbi dé sí i táwọn ògbó tẹ̀ kó fún mi èmi náà lọ bo jẹ́ ńkọ́ kí ló ṣẹlẹ̀ gbé lọ fẹ́ lọ. náà wọ́n sọ fún mi náà ah, ẹ̀gbọ́n ah, ẹ̀yin náà ọmọ pàkẹ́ bàjẹ́ ni wọ́n láti ilẹ̀ ọmọ bàbá olówó ni wọ́n láti ilẹ̀ igán mọ̀ pàtó wọn àti ẹ̀jáyé igán gbádùn wọn ẹ gbádùn ọ̀nà. ẹ jẹ ẹ yẹ kúrò jàre. ẹ kúrò lórí ẹ ẹ forgive ẹ kí ẹ lọ. ẹnjìnìà nǹkan tó ṣe ó dùn mí àmú máa jẹyà hmm. jẹyà gan-an. ẹ gbójú ẹyin náà lẹkọọ sọ pé ọmọ tí ń béèrè my i miss my daddy. i miss my dad ṣé bóyá máa béèrè dàgbà ni. owó ti para para para. ẹ gbójú kó ń bẹ́ẹ̀ ẹ̀ta ló wá sọ pé bí ilé tètè wá forgive ara yìí tẹ bá ẹ ẹ. lágọ̀ mélòó. <laughs> ìyá rẹ ló níbí. yes dad àwa lọ́nà ń jòrò lórí ìgbà kódà àǹtí kí bá mi gan-an ta rò pé ìrètí títí ẹ̀rọ pé kò mọ nǹkan kan. rò pé òun máa dá o àti ròyìn pé òun dá àti ròyìn pé òun dá o ṣe ń jókòó síbi lọ́kùn ní àríwá. ààrẹ dádì poolside lọ wà ẹ jẹ́ ká lọ tẹ̀lé mi. ẹ ní pool níbí báyìí. bẹ́ẹ̀ ni a ní pool just come with me dádì ẹ já lọ. Ah. létí jọ̀ọ́ torí ọlọ́run jọ̀ọ́ ṣàánú mi ẹ bó tilẹ̀ jẹ́ kó mo sẹ̀ tẹ́lẹ̀ ìwọ náà wá wò ó pé ẹnu tí ìgbín mi ti fi gbóòsà òun náà ni tí wàá fi gbolẹ̀ wájú rẹ báyìí ṣàánú mi ń fẹ́ kó dáríjì mi láti mú ọkàn rẹ ẹbí ò sí nǹkan mi ọ̀wọ́lá ọmọ rẹ mú mi láàánú. ẹ wo àríbàbọ̀ o ṣe o o ṣe mi ṣùgbọ́n ẹni tó bá ń báyọ̀ ń gbé pọ̀ ló mo máa rí ló mo máa ń ló mo rí ìrèkúrè nígbà tá àtijọ́ gbé pọ̀ sí kò ṣẹ̀ṣẹ̀ o ṣe mi o. èmi mọ̀ kí n sẹ́ ọ sọ́rí àwọn ọmọ àlè tí lọ́ọ́ kó wá sílé lọ́jọ́sí wọ́n ti ta lé mọ́ mi lóyè ọ̀dẹ̀lẹ̀ wa máa wò kí bàbá ọmọ rẹ kan o tó ọ ní kọ́bẹ̀rẹ̀ sí ni máa rìn káàkiri gbó báwo la yóò ṣe gbọ́n pẹ́. ó dáná kí wàá ló fẹ́ kí n ṣe gan báyìí. kò sànù mi nítorí ti pẹ̀lú mi kọjá sì máa gbé papọ̀ padà. <laughs>